kúlé òun là ń kára lé ẹrẹ̀wá òun là ń kẹ́ni tó bá ṣẹ̀tà àjòbọ̀ ṣàlàáfíà ni mo bá yí ẹ kú ọjọ́ mẹ́ta báyìí òun náà là ń kẹ́ni tẹ́pá bá ti ra pọ́jọ́ méjì mẹ́ta ẹ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó ti ń gùn tá ti ń ríra wa òun la ṣe ń kíra wa pé ẹ kú ilé ẹ ọjọ́ mẹ́ta ṣàlàáfíà ni mo bá yí àwọn ọkọ yín kọ́ àwọn ìyàwó yín kọ́ ṣàlàáfíà ni gbogbo wọn wà àwọn ọmọ yín kọ́ ṣe ń búra àwọn bàbá àtàwọn màmá ẹ má kọ̀ wọ́n sílẹ̀ torí pé jẹ́ ká kẹ́ wọn nígbà tí wọ́n ti dàgbà ju bí wọ́n ṣe kẹ́ àwa lọ nígbà tá a wà ní kékeré ọlátẹ́rẹ́ra ibi rẹ̀ kí ọmọ olówó yẹn lèmi jẹ́ èmi lọ́mọ ajílẹ̀ àlẹ́ ṣọ́ ọwọ́ ifá gbogbo máa dára bíi egbin láì gbadé mọ̀lá òkè òkè kọ̀nàkọ̀nà mo jẹ́ sáni ní mẹ́sàgbò ẹnì kò wá kí n jẹ́ mẹ́sàgbò kó bá làgbó òlé o àbùdúdú bọ̀rọ̀ jọ obìnrin lè bàbá tèmi gbogbo pátápátá la ní kọ́ńtì wàhálà àtàṣàgbò sálẹ̀ wóremúwóremù tó bá dàbẹ̀ nípẹ́jọ́ mi ti ń pò ẹ̀ má bínú torí pé oríkì ló ṣì ń rò mí èmi náà lọ máa tẹ́ ní kí wúrò wúrò rẹ̀ kó má bàa scatter about ẹ káàbọ̀ sápọ̀tò ètò wa Ojúmọ́ Ire tó ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ láwùjọ ìbáṣepọ̀ láàrin ilé pàápàá jùlọ ìbáṣepọ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ mọ̀ pé tá a bá ti dé báyìí ọgbọ́n dé ìmọ̀ dé ẹ̀fẹ́ dé àríyá dé gbogbo nǹkan tó jẹ́ kó máa múnú yín dùn ó ti dé sórí ètò ní ẹ wá ti mọ̀ pé ẹyẹ mi báyìí kò kí ń fi apá kan fò tí n bá ti dé èmi àti partner in crime partner in success partner in every good thing ọkọ mi lórí tẹlifíṣàn fún wákàtí kan péré wákàtí kan ló fi yá mi lò ẹ àjọ máa ń wá ni ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni gẹ́gẹ́ bẹ̀ẹ́ ti mọ̀ tó dẹ̀ mo ṣe ń bẹ̀rẹ̀ ara rẹ pé wo ebi tó bá bú mi lé ní ẹ má bínú ẹ má bínú èmi ti fọ́ sí ṣọ́ọ̀ṣù mo ti fi mo ti fi mo ti fi ó ti mọ́ mi lára ẹ wọ kí wọ́n ẹ sà àwọn aráalé ń kíyìn. èmi náà ń ká àwọn aráalé <laughs> torí pé ibi awa yu ni nìkíní ti ń bẹ̀rẹ̀ lóyìnbó bẹ́ẹ̀ni olóyìnbó bá ti ń bèrè lọ́wọ́ ẹ pé how are you dáadáa ti ń ṣẹlẹ̀ nìyẹn akẹ́yìn tẹ láǹfààní láti máa gbọ́ wá nílé ẹ kú bójú ọjọ́ ti rí akíwà wípé a ìfọmọ ènìyàn ṣe kò ní burú fọ́sàn kọ́sàn ó ṣòro lágbára ọlọ́run mm. gbogbo ire ire ire ire olókun ire ọlọ́sà kó máa wá gbogbo wa wálé ìbànújẹ́ kéré pọ̀ kò ní kọ́gun sẹ́ǹkùlé ẹnìkọ̀ọ̀kan wa bó o ní ẹ̀dẹ̀ ọ̀dùn bíi Hmm. ẹ kú bójú ọjọ́ ti rí ẹ wo a ti dé sórí ètò lẹ́ni láti máa fún yín láwẹ́láwẹ́ bá a ṣe máa mú wá fún yín àwa ọmọ ọ̀dùn náà ọmọ alálùbáríkà àwa náà rèé o adédèjì adémúìwá yín rèé kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè mí ọmọ nọ́pà mojì ọmọ nímú ṣe àjínà ọmọ nímú ṣe ànákòrò ọmọ aláràlá lódò ògbúrú ọmọ ọ̀ṣọ́dèmúrẹ̀ lódò ògbúrú ọmọ ẹ̀lú kú mẹ́dẹ́mẹ́dẹ́ ká gbẹ́sẹ̀ sí. ẹ kú ojú ọjọ́ tí kò ní bàjẹ́ fún wa ojúmọ́ rere tá a máa sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ bá a ṣe máa bára wa gbé nílé pẹ̀lú àlàáfíà. bẹ́ẹ̀ ni àlàáfíà ara wa kò wá ní ìdí fíafíà ọ̀dánù kí ni ohun tá a fẹ́ bára wa sọ lẹ́nìí hmm. ẹ sì mọ̀ pé tá a bá ti dé báyìí a ṣáà máa rí ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó ṣe pàtàkì tó ṣe kókó tó ń bá wa fínra nínú ìgbéyàwó àbí láwùjọ a máa rí sọ. kí lẹ̀yin rò pé ìjàmbá wo ló wà nínú kí ìyàwó máa fi nǹkan pamọ́ fọ́kọ kọ́kọ́ wa mọ̀ lórí ẹ̀rọ alágbèéká. ẹ jàǹbá abẹ pọ̀ hmm. káàtì ẹ̀ tó mú pé à ń fi nǹkan parọ́ fúnra wa hmm. ọlọ́run má jẹ́ alákòóbá tí a bá ti ló níbàrà tó ń sọ pé ọlọ́run má jẹ́ alákòóbá o ọlọ́run má jẹ́ alákòóbá o ẹ jẹ́ ká fún lówó ká máa ṣàmì ká máa ṣàmì nítorí hmm. pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun rẹ̀ wọ̀lẹ̀ ẹlòmíì kẹ̀dẹ̀ rí ẹ̀fọn lábàtà ni ó yọ̀ bẹ́ẹ̀ tí ọmọ bí omi ló kú tẹ bá dórí Facebook nígbà míì lórí Facebook mi kíyàn owó mi ṣọlọ tó bá yẹ kó fẹ́ bá mi sọ̀rọ̀ kó ṣe ẹ̀ ló bébì are you a baby. a baby ọkọ mi tiẹ̀ ní mí ṣùgbọ́n kéèyàn wá ṣe hello baby ẹni tí ó mọ̀ mí rí hmm. tí ọkọ mi bá jó ní ìgbónára hmm. tó bá karu mẹ́sẹ̀gì yẹn lásìkò ìgbà yẹn àti wẹ̀ mọ́ pé ìsìnmẹ́ni rí o hmm. ó nira pàápàá jùlọ orí ṣiṣẹ́ táwọn aṣọ tó yẹ pé àlè kanra mẹ́nì kankan bí ẹni tó fẹ́ gbé polówó ọjà wa ni àmọ́ a máa ṣe ẹ̀lóòsà náà ni. nígbà tí ṣe ìyá kan tó máa ń gbéṣẹ́ fún mi anytime tó bá fẹ́ kí n bá ah, ẹ hmm? ọ̀nà máa ń yàrá ìlú. ẹ náà mà náà ni nítorí pé iṣẹ́ ló fẹ́ gbé wá. pé a ṣàlàyé fara ilé ẹ ló dìá yìí. ìyá yìí dìá ní gbogbo ìpín o. dìá ọlọ́mọ mi ní òjò o. tó bá wá jẹ́ pé ìyàwó títí ẹ ó jẹ́ ẹni tó jẹ́ pé kò farabalẹ̀ àti pé alára gbóná àti pé ó jẹ́ ẹni tó ní fọkàntán á máa wò pé èmi ló ń tàn kí má bàa sọ̀rọ̀ èmi ló ń fọgbọ́n tàn pé kinní kan kinní kan ìyàn ń pè ẹ ní díà díà ẹ ní díà ọ̀la díà kí má bàa mọ̀ ṣe mọ̀ pé àkóbá nìyẹn hmm. ẹni tó bá wá ní sùúrù ìpínyà àbí gbọ́nmisomi ò tó á hmm. bẹ̀rẹ̀ sí ní wà nínú ìgbéyàwó yẹn hmm. ká wá yọ ṣàkóbá kúrò hmm. gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú mo fẹ́ káwọn olólùfẹ́ ká mú lọ́kùnkúndùn ká gbọ́ dáadáa ṣe rí i à ń pa olólùfẹ́ ẹni tì débi wípé olólùfẹ́ ẹni wá ní ọ̀rẹ́ mi ó ní best friend mi ó wá ti fóònù ẹ̀ ó sọ́dọ̀ rẹ̀ kò sí fóònù kò sí program tó ń ṣe lórí YouTube tí ó mọ̀ ó léwu ẹ má jẹ́ ká lọ sí link communication láàrin wa ẹ má jẹ́ kí a sọ ọ̀rọ̀ nù ọ̀rọ̀ àgbọ́yé láàrin wa I was telling somebody ní weekend yìí pé it is healthy for couples to argue ohun tó dáa ni kó lónífẹ̀ẹ́ méjì kí wọ́n ní gbọ́nmi-somi ò láàrin ara wọn kí wọ́n sọ pé ah kí ló ń ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ ṣẹlẹ̀ káà méjèèjì gbégbóná ṣùgbọ́n tó bá gbégbóná ẹ̀gbẹ́ e wálẹ̀ kéèyàn kan jẹ́ wúrẹ́ kéèyàn kan jágùtù ó máa ń mú okùn ìfẹ́ yí ni ó máa ń mú wa ká ní àgbọ́yé ara wa dáadáa sí nítorí pé tá a bá jà àní rẹ́ kò dẹ̀ sáré má jà àjà parí ni ò dáa torí náà ó ṣe pàtàkì fún ọkọ àtìyàwó ní pé ká má sọ communication yẹn nù ká má jẹ́ communication tó wà láàrin wa ká má fi sọ̀rọ̀ ká má sọ di phone ẹlòmíì wà tọkọjọ wà nílé ni o kàkó bèrè kí baba lágbájá kí lẹ máa jẹ fóònù ló máa tẹ. what would you like to eat. O tẹ fóònù sí títí ọbẹ̀ jóná. ó tẹ fóònù títí ọbẹ̀ jóná dẹ̀. sọ́wọ́n bẹ́ẹ̀ omi ìtúbà jẹ́ dé ibi táwọn míì bàjẹ́ dé ni pé orí ṣáàtì ló ti máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọkọ. ṣé o gbọ́ ọkọ tí mò ń sọ náà alẹ́ lómi ọkọ àti òun àtọkọjọ wà nù ilé mi. etí bí yẹn mo kọ sápá òun. àgbàyà ni ẹ hmm. òun àti ọkọ wọn jọ wà nù ilé wọn jọ hmm. jókòó bá ṣe jọ jókòó yìí hmm. ó dẹ̀ mú fóònù jà what would you like to eat. Ah, ìyẹn náà dẹ̀ dá ló ń pè what is on the menu um, I'm thinking of planting mo ah tó wá ń sọ bẹ́ẹ̀ fún mi pé ṣé ìyá ṣé nǹkan ṣé nǹkan mú yín kí ló dé tẹ̀lé lẹ́nu ara bá sọ̀rọ̀ ó ló ti mọ́ra you know we don't we don't we don't really talk huh. Ah. like when he's at work you know we don't really talk so when he's at home uh, most of the time I'm doing something on my phone and I don't want to stop it so I would rather you know talk to huh. Ah. okay ewo le ewo oṣù kó èbó lẹ you would rather talk to him or kí ló dé you would rather chat with him tọkọ ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mo dada tẹ bá wá dé orí ibùsùn kọ́ tẹ fẹ́ pé baba alágbájá ìyá alágbájá ṣé you would rather náà ni sórí ibẹ̀ náà ni àyìn náà mo ní náà you know she. o tẹ wá mọ you ìdùnnú yẹn ohun tí mo rí tó ń ṣọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wípé àfojúdi obìnrin ó ṣeé ṣe kó má ṣàgbèrè ṣùgbọ́n kó máa ṣàfojúdi àfojúdi dẹ̀ burú jàgbèrè àfojúdi burú jàgbèrè lọ kí ló ṣe fún mi kí ni mo wá rí mú yọ ńbẹ ni wípé àfojúdi ló fà á tẹ́lómi fi pàdánù ilé rẹ̀ dèní kí láǹfààní obìnrin tá a fẹ́ sílé tá a tàjọ̀bọ̀ tí ò lè wá kí ni mo rántí ọ̀rẹ́ wa kan ṣọ́ọ̀ṣì làwọn ìyàwó àtọmọ wà tó gbọ́ pé dáàdi wọn dé báyìí wọ́n bẹ́ jáde nínú ṣọ́ọ̀ṣì ni bẹ́ẹ̀ ni bàbá ń kámẹ́rà wọn báyìí òun náà ń kámẹ́rà wọn làwọn náà ń wò pé àdárí àyà kọ́ wo ṣùgbọ́n kí ni mò ń mú yọ bẹ́ẹ̀ ni wípé àfojúdi ìyá sí bàbá àwọn ọmọ lè bẹ̀rẹ̀ sí ní mú látara ẹ̀ nígbà tó ọkọ rẹ̀ dàyòdé ọkàn wo ni o ti rí látọjú gíláàsì ó lọ sáré pàdé ẹ̀ ọkọ tí ò ní iyì lójú ẹ̀ yẹn àìmúyẹ àwọn ẹlòmíì tó ń fẹ́ nígboro ohun tó wá dáa jù ni wípé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ òun lára ń fẹ́ ìwọ ìyàwó tó jẹ́ pé o ti gbájúmọ́ fóònù ọkọ rẹ̀ ó ní nǹkan lọ́kàn yìí pé so fóònù yẹn wà very important ju òun lọ. ọkọ tó ń ṣe bẹ́ẹ̀ náà ẹ máa sọ ẹ máa sọ ọkọ tó wá ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ mo sọ mo sọ kíní kan fún ọ̀gá wa kọ̀kọ̀ já lọ mo ní ìjọ tí ọkùnrin tó máa ní àlàáfíà lákọ̀ọ́kọ́ nínú ìgbéyàwó rẹ̀ ní ìjọ tó bá jẹ́ wípé ó lè gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lẹ̀ báyìí kíyàwó rẹ̀ máa ṣe kó máa tẹ̀ bó ṣe wù ú yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ní ìfọkànbalẹ̀ ẹyọ kan the more tó bá ti ń fi security code sórí fóònù rẹ tó bá ti ń mú fóònù rẹ pamọ́ fún ìyàwó ẹ àwọn míì wá gbọ́ o sórí fóònù tí wọ́n fi ń browse yẹn wọ́n fi ṣe gbogbo kíní yẹn wọ́n mú wọlé inú mọ́tò ni wọ́n máa ń filẹ̀ sí ọlọ́run ó bá wa mú jọ́ kejì ìyàwó rẹ̀ yóò wá fẹ́ lọ mú nǹkan ní mọ́tò yóò mú kí yóò wá ṣí yóò wá rí fóònù ẹ̀yin ará lé mo lérò pé ètò wa ò tí ì sọnù o ṣé ẹ̀ ń gbádùn ẹ̀ ṣé ẹ̀ mu ṣé ẹ̀ lọ́bì kankan mo sọ̀rọ̀ pé ẹ̀ lọ́bì kankan tó dàbà ti dé bó ti ṣọ́ọ̀fù mi pé ẹ̀ kì í dìde tó gbogbo nǹkan tẹ fẹ́ jẹ tẹ fẹ́ mu lẹ ti gbé sí surroundings yín ohun tá à ń sọ lẹ́ni ohun tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní tàdé tá a fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ òun la ṣe ní kájọ gbé e yẹ̀wò kátújọ sọ fúnra wa kò ń ṣe pé bóyá ẹ mọ̀ pé kò dáa ẹ mọ̀ ṣùgbọ́n kátújọ rọra wa ní etí nígbà gbéyàwó òun náà ni ìjàmbá tí ẹ̀wọ̀n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ẹ̀rọ ayélujára ara wa yẹ̀wò táwọn olólùfẹ́ tó ń yẹ̀wò tó ń fà a ti wá sọ àti sọ àwọn jàǹbá tó wà níbẹ̀ kí ni àwọn nǹkan tá a tiẹ̀ lè ṣe láti dènà jàǹbá yìí gan ẹ àkànṣọ́nà ni pé jàǹbá ni jàǹbá ni jàǹbá ni kí làwọn nǹkan tá a lè ṣe tí jàǹbá yẹn tí ò fi ní wáyé lákọ̀ọ́kọ́ lọ́dọ̀ tèmi òun ni pé ohun tí èèyàn ò bá rí kò kí ń báyàn nú jẹ́ o tí etí ò bá dẹ̀ gbọ́yìn kì inú ò kì ń bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ayé wo fóònù ara ẹjẹ́ amójú kúrò ní fóònù ara wa lótìtọ́ àti lódodo ó ṣòro ó ṣe ṣùgbọ́n àdìdó fi máa ṣòro ṣe ni wípé táwa méjèèjì ò bá nígbàgbọ́ nínú ara wa tó bá di pé à ń fura síra wa ọkọ tí ń pẹ́ wọlé ìyàwó tí ń rìnrìn àìtọ́ ìfurasí á máa wà ń bẹ̀ o kò dẹ̀ ní jẹ́ kí nǹkan tí mo sọ yẹn kó ṣeé ṣe ṣùgbọ́n nígbà táwa méjèèjì tá a bá ti fi inú tó tán báyìí tá a ti fi bára wa lò tá a ti ṣe báyìí tá a fi bára wa lò ẹ máa rí i pé ó máa rọrùn láti ṣe ẹni tó yẹ pé ẹ̀kọ́ lè mú fóònù ẹ̀ kẹ́ mu kẹ́ máa play game lórí ẹ̀ ẹ̀yin gbọ́ ọkàn yóò ní lọ síbẹ̀ ìpè jẹ́ kí n lọ wo mẹ́sẹ̀jì ẹ̀ ẹni tó bá ń kọ̀dù sí tẹ̀ tó ń dìímú tó ń lọ síléèwẹ̀ tó ń ro mọ́rò òun la máa rò pé kí ló wà ń bẹ̀ gangan tó ṣe kí ni tó ṣe pàtàkì tó kí n rí torí náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káà méjèèjì ká pa pàwọn fóònù ara wa tì àmọ́ ká tó débi ìgbésẹ̀ yẹn ẹ má gbàgbé ní pé ẹ jẹ́ ká jó lóòótọ́ síra wa tá a bá jó lóòótọ́ síra wa àti ẹ̀ ní rò ó nípa àfẹ́ wo fóònù ara wa kọ́kọ́rọ́. Hmm. sórí kéèyàn tiẹ̀ tó débi tí ìwọ ń sọ̀rọ̀ lọ́kọ láya kó tó fẹ́ra wọn rárá lèbi tiẹ̀ ti fẹ́ mú ẹ má fi tipátipá fẹ́ra yín ọ̀gá mi kan afẹ́fẹ́ ọ̀rọ̀ yóò ní obìnrin tó bá fi àánú fẹ́ ìpè jẹ́ ń ó ní wọn ìwúlò ọkùnrin tó bá wò pé ah, ìyá ń jẹ jẹ́ kí n fẹ́ ó níwọ̀n ìwúlò ó ní ṣùgbọ́n rí i lókùnkúndùn pé ohun báyìí tó jẹ́ ohun gidi ló fẹ́ kí n fẹ́ bó bá wò wípé jẹ́ ìṣàánú ẹ̀ fífẹ́ àbí pé ẹ nítorí pé mo rówó lọ́wọ́ ẹ̀ ni mo fẹ́ fẹ́ bó bá tán ìfẹ́ aṣáàtì ètò wá ṣe pabambarì ńbẹ̀ ni wípé ipa tí àwọn ẹlẹ́sìn wa gan ń kó nítorí pé ilé ẹ̀sìn tó bá ń sọ tòótọ́ wọn á wò òótọ́ ọ̀rọ̀ a máa korò ni ṣùgbọ́n bíbélì mi sọ fún mi pé ẹni tó mọ òdodo ṣe tí kò ṣe é ó ní ẹ̀ṣẹ̀ ni fún un kí ni mo mú yọ ni wípé nílé ìjọsìn wa ìjọ wo ni wọ́n ti ṣe marriage counseling gbẹ̀yìn gbẹ̀yìn nínú ilé ìjọsìn ìjọ wo lọ ṣe lovers counseling couples counseling couples conference kò sí mọ́ nítorí pé wọ́n ti wò pé tó bá sọ òótọ́ ọ̀rọ̀ bàbá ń bàbá tó jẹ́ wípé àwọn ọmọ ọlọ́mọ tí ń bẹ nígboro ló fi ń ṣọ̀run àjìjà kò ní wálé ìjọsìn mọ́ ó wá di pé tó bá wà ní ṣọ́ọ̀ṣì tí pásítọ̀ bá wò títí tó bá di pé ah máa yẹn ah tó bá ti wọ́n máa ń wò pé tẹ́nìkan bá ti ń ṣe <coughs> nílé ìjọsìn tó jáde lọ ó ń lọnu kò ní í dáwó mọ́ bí a bá ti kọ òótọ́ sílẹ̀ irọ́ ni ó máa wọlé o ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá míì tí lọ́kọláya tí wọ́n ti ń rí nínú ilé kò já lẹ́yìn wípé wọn ò rí èèyàn sòótọ́ ọ̀rọ̀ fún wọn èyí tó wá dájú ni pé ilé tẹ̀yìn ti ń gbọ́ mi yẹn bóyá ògiri sì ń lanu ẹ̀ ti á gbìyànjú kẹ́ ẹ lẹ̀ ẹ́ padà torí pé ẹ̀yin àgbàlagbà sọ pé. ẹ̀yin àgbàlagbà kókóró oṣù ààrẹ má pa mí kékeré mi young girl like this èmi baby of the house èmi baby gbogbo bẹ́ẹ̀ mi ò jẹ́ lọ ṣé torí pé mi máa pè é ní ẹ. tó bá di tó bá di next program kó ká kó mú best certificate ẹ wá ká sọ mi tẹ fọgà ṣògo ká kó fọgà ṣògo gbogbo ló máa ṣẹ́ẹ̀sì ẹ. ṣífìlà ṣífìlà ẹ. fìlà mi. ìwọ ṣífìlà káwọn ará ilé rí ohun tó dé má bẹ́ẹ̀ fìlà kò sínú funfun lórí ìpè. wọ́n á bèrè èyí sí i. alákòóbalẹ̀ wò. ẹgbẹ́ kò sí ẹgbẹ́ ẹ èmi tó ń pè dáǹtì nù. ẹ rí ìran ẹ̀yìn ara ilé mi ojú inú wa ò ní fọ́ ojú òde wa ò ní fọ́ pápánbárì rẹ̀ ni wípé lọ́kọ-láya bí ìfẹ́ bá ti dópin ìgbéyàwó túká hmm. ẹ wá màá máa we call something eh, eh, eh, pretense love hmm. ìyẹn ni pé kọ́ máa dé bọ́n bíi pé wọ́n fẹ́ràn ara wọn ẹ ṣe tẹ̀lé pàwọ̀ obìnrin kì í ṣe pé àwọn máa ń sábà dìbò àmọ́ pé ìfẹ́ ti tán àdé máa fi wọ̀n ṣùgbọ́n torí ọmọ ni. Hmm. olórin kọ́dẹ̀ kọrin ó ní ọkọ mi mo ń ṣàkíyèsí òpèfẹ́ tó wà níbẹ̀ tá a fi fẹ́ ra wa hmm. ó mà ti ń dínkù wàhálà ń bọ̀ tìfẹ́ bá lọ́tọ̀ nínú ìgbéyàwó ṣé wákà ní àdúgbò aya mi mò ń ṣàkíyèsí òpèfẹ́ tó wà níbẹ̀ tá a fi fẹ́ ra wa eh. ó mà ti ń dínkù wàhálà ń bọ̀ tìfẹ́ bá lọ́tọ̀ nínú ìgbéyàwó ṣe rí tìfẹ́ bá ti lọ nínú ìgbéyàwó wàhálà dé wàhálà dé òṣèké wàhálà ń bọ̀ wàhálà dé ó ti dé ni. ṣé wàá rí kó tó di pé ìfẹ́ lọ hmm. kí làwọn nǹkan tí ìfẹ́ tí òfin ní lọ kí làwọn nǹkan tí a máa ṣe tí ìfẹ́ òfin ní lọ ó jẹ́ ká mú un lò ó ká máa gbọ́ra wa yé ká máa fi àyè lẹ̀ fúnra wa ká máa bára wa ṣeré ipá ẹlòmíì ó mọ ọmọ dídú kúkúkúkúkúkú káàkiri lẹ́nu ẹ̀ bá ṣeré kiri ẹ̀rí ká máa finú kúnra wa máa ṣeré ká máa finú sọ́ra wa trust is very very important ká máa bára wa sọ̀rọ̀ ẹ ká máa sọ àwọn nǹkan tó ń dùn wá lẹ́rìí ọkàn ká máa sọ. ẹlòmíì ìyàwó ẹ ò lè máa ṣọ ẹ kó wọ. ogun ogun bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ara ìfẹ́ ni kọ́ bíyàwó yín kókó sí ṣọ́ọ̀tì. ẹlòmíì kò lè gbéyàwó ẹ sórí WhatsApp status. ká má rí iná kan kò lè gbé síbẹ̀ ó ti mọ̀ pé àwọn ọ̀nà kan náà rí àwọn agbọ̀n àfihàn aládénú ṣẹ̀dẹ̀rí hmm. kò dá ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó fẹ́ ṣe sisi kú ni hmm. ó fẹ́ ṣe sisi lọ ni òrùka àgbéyàwó kò ní wọ̀ hmm. aṣọ tí wọ́n fi ń dá márídùn máa wọ̀ kò mọ̀ kò ní wọ̀ ṣòkòtò ní. ṣòkòtò tí bá wọ ṣòkòtò ó ní báwọn young people ṣe ń wọ ṣòkòtò ó ní báwọn ìyàwó ilé bọ́ ṣe ń wọ ṣòkòtò obìnrin tó bá jẹ́ pé ó jẹ́ ìyàwó ilé tó bá fẹ́ wọ ṣòkòtò kí ló máa ṣe á wọ aṣọ tó yẹ pé á bò dáadáa á bò dáadáa á wọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé tó bá rí wọn ta nísìnyí gan wàá wò pé ah Eh, eléyìí gò lè jẹ́ ìyàwó lé kò ṣeé ṣe kí lè jẹ́ ìyàwó lé torí pépé mínísíkẹ̀tì tí sísí gò lè wọ̀ níyàwó lè ní bọ́mṣọ̀t ó lè wọ̀ sọ́kù ẹ̀ lọ́rùn kó máa yí ká nínú ilé